ìwé kẹta ti johannu èmi alàgbà ni mo kọ ìwé yìí sí ọ gáíwù olùfẹ́ ẹni tí mo fẹ́ràn ní tòótọ́ olùfẹ́ mo gbàdúrà pé kí ó dára fún ọ ní gbogbo ọ̀nà àti pé kí o ní ìlera gẹ́gẹ́ bí o ti ní ìlera nínú ẹ̀mí inú mi dùn nígbà tí àwọn arákùnrin dé tí wọ́n ròyìn rẹ pé o ṣe olóòótọ́ sí ọ̀nà òtítọ́ àti pé ò ń gbé ìgbé ayé òtítọ́ ayọ̀ mi kì í lópin nígbà tí mo bá gbọ́ pé àwọn ọmọ mi ń gbé ìgbé ayé òtítọ́ olùfẹ́ ohun rere ni ó ń ṣe fún àwọn arákùnrin bí wọ́n tilẹ̀ jẹ́ àlejò níwájú gbogbo ìjọ níhìn wọ́n jẹ́rìí sí oríṣiríṣi ọ̀nà tí o ràn wọ́n lọ́wọ́ nínú ìrìn àjò wọn gẹ́gẹ́ bí ó ti yẹ fún òṣìṣẹ́ Ọlọ́run nítorí pé orúkọ Jésù ni ó mú wọn máa rìn ìrìn àjò láì gba ohunkóhun lọ́wọ́ àwọn aláìgbàgbọ́ ó yẹ kí a máa ran irú wọn lọ́wọ́ kí a lè jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú wọn nínú iṣẹ́ òtítọ́ mo kọ ìwé kan sí ìjọ ṣùgbọ́n Diótírèfè tí ó fẹ́ ipò aṣíwájú láàrin ìjọ kò gba ohun tí mo sọ nítorí náà nígbà tí mo bá dé n ó rántí àwọn iṣẹ́ rẹ̀ tí ó ń ṣe tí ó ń sọ ìsọkúsọ nípa mi kò fi ọ̀ràn mọ́ bẹ́ẹ̀ kò gba àwọn arákùnrin tí wọ́n wá àwọn tí wọ́n sì fẹ́ gbà wọ́n kò jẹ́ kí wọ́n gbà wọ́n ó tún fẹ́ yọ wọ́n kúrò nínú ìjọ. olùfẹ́ má tẹ̀lé àpẹẹrẹ burúkú ṣùgbọ́n tẹ̀lé àpẹẹrẹ rere ọ̀dọ̀ ọlọ́run ni ẹni tí ó bá ń ṣe rere ti wá ẹni tí ó bá ń ṣe burúkú kò mọ ọlọ́run gbogbo ènìyàn ni wọ́n ń ròyìn Démétíríù ní rere òtítọ́ pàápàá ń jẹ́rìí rẹ̀ èmi náà jẹ́rìí sí i ó sì mọ̀ pé òtítọ́ ni ẹ̀rí mi mo ní ohun púpọ̀ tí mo fẹ́ bá ọ sọ ṣùgbọ́n n kò fẹ́ kọ ọ́ sínú ìwé mo ní ìrètí àti rí ọ láìpẹ́ nígbà náà a ó lè jọ sọ̀rọ̀ lójúkojú kí àlàáfíà máa bá ọ gbé gbogbo àwọn ọ̀rẹ́ wa níyìn ń kí ọ bá wa kí gbogbo àwọn ọ̀rẹ́ wa lọ́kọ̀ọ̀kan.